èpísẹ́lì kejì ti pọ́ọ̀lù àpọ́stẹ́lì sí àwọn ará tẹsalóníkà orí kìíní. Paulu àti sílfánù àti tìmọ́tíù sí ìjọ tẹsalóníkà nínú ọlọ́run bàbá wa àti jésù kristi olúwa oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá. àti Jésù Kristi Olúwa. Iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo nítorí yín. Ara àní gẹ́gẹ́ bí ó ti yẹ, nítorí pé ìgbàgbọ́ yín ń dàgbà gidigidi, àti ìfẹ́ olúkúlùkù yín gbogbo sí ara yín ń di púpọ̀. Tó bẹ́ẹ̀ tí àwa tìkára wa ń fi yín ṣògo nínú ìjọ Ọlọ́run. Nítorí sùúrù àti ìgbàgbọ́ yín nínú gbogbo inú inúnibíni àti wàhálà yín tí ẹ̀yin ń faradà èyí tí í ṣe àmì ìdájọ́ òdodo Ọlọ́run tí ó dájú kí a lè kà yín yẹ fún ìjọba Ọlọ́run nítorí èyí tí ẹ̀yin pẹ̀lú ṣe ń jìyà bí ó ti jẹ́ pé ohun òdodo ni fún Ọlọ́run láti fi ìpọ́njú gbẹ̀san lára àwọn tí ń pọ́n yín lójú àti fún ẹ̀yin tí à ń pọ́n lójú ìsinmi pẹ̀lú wà nígbà ìfarahàn jésù olúwa láti ọ̀run wá nínú ọ̀wọ́ iná pẹ̀lú àwọn áńgẹ́lì alágbára rẹ̀ ẹni tí yóò san ẹ̀san fún àwọn tí kò mọ ọlọ́run tí wọn kò sì gba ìrere jésù olúwa wa gbọ́ àwọn ẹni tí yóò jìyà ìparun àìnípẹ̀kun láti iwájú olúwa wa àti láti inú ògo agbára rẹ̀ nígbà tí ó bá dé láti jẹ́ ẹni àyìnlógo nínú àwọn ènìyàn mímọ́ rẹ̀ àti ẹni ìyanu nínú gbogbo àwọn tí ó gbàgbọ́ nítorí a ti gba ẹ̀rí tí a jẹ́ fún yín gbọ́ ní ọjọ́ náà nítorí èyí tí àwa pẹ̀lú ń gbàdúrà fún yín nígbà gbogbo pé kí ọlọ́run wa kí ó lè kà yín yẹ fún ìpè yín kí ó lè mú gbogbo ìfẹ́ ohun rere àti iṣẹ́ ìgbàgbọ́ ṣẹ ní agbára kí a lè yin orúkọ Jésù olúwa wa lógo nínú yín àti ẹ̀yin nínú rẹ̀ gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ ọlọ́run wa àti ti Jésù Kristi Olúwa.